tẹ́ ń ṣe píkọ̀ sí orí nítorí yàrá. yàlla yàlla yàlla. wọ́n ní báwo ni ọ̀rọ̀ àwọn àyẹ̀wò ṣe ṣe àfọwọ́n ní wọ́n ní kí ni òfin ọlọ́sọ̀rọ̀ lórí kí ẹ bá ti wí. wọ́n ní. And then الحمد لله الحمد لله إن شاء الله tó bá dìgbà míì kéèyàn méjì ọmọ kàbéèrè kan pín sọ́wọ́ tẹ́nìkan bá ti kà kan àsìkò tí máa ń wo èkejì lọ́wọ́ ẹnìkan tó ti kà ètò tẹ̀lé wàhákẹ́dà ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí kò sófò bá ṣẹlẹ̀ tó ṣe pé òye oòrùn òṣùpá bò kí ni táwọn ó ṣe tírò ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀ sì sọ láti anabi sallallahu alayhi wa sallam ó ní inna shamsa wal qamara ayatani min ayati llah la yakhsifani li mawti ahadikum wala li hayatihi àti òrùn àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì Ọlọ́run ọba wa òye ọ̀kan nínú wọn kì í pamọ́ nítorí ìsẹ̀mí ẹnìkan nínú yín àbí nítorí ikú rẹ̀ fa idha ra'aytumuhu fafza'u ila as-salah tẹ́ ẹ bá ti rí ẹ yára lọ síbi salah ẹ yára tètè lọ síbi salah ìsìnkú ẹ lọ gbé kámẹ́rà pẹ̀fẹ́ yà báwo ló ṣe rí àbí báwo ni ó ṣe jọ kì í ṣe léyìn lẹ́fì síwájú. Si ẹ yára lọ síbi sọlẹ́ à ẹ wá níbo lẹ́ẹ̀tì ṣe mọ́ṣáláṣí iná ní gbogbo ọ̀dà lọ tó bá jẹ́ pé ó bá ṣeé ṣe wọ́n yẹ kí mọ́ṣáláṣí ńlá tó wà nílùú ibẹ̀ náà làwọn èèyàn dà lọ láti lọ ṣe sọláàtul kusuf ó ní ọba dáa jù pé kí gbogbo mùsùlùmí ó pàdé níbẹ̀ láti ṣe sọláàtul kusuf ezeke báyà wá ń ṣe ní mọ́ṣáláṣí wa ẹ̀yin náà ń ṣe ní mọ́ṣáláṣí yín àwọn tó náà ń ṣe ní mọ́ṣáláṣí tiwọn kẹ́là nítọ́jọ́ dé ọjọ́ kan gbogbo wa ni ká lọ sí mọ́ṣáláṣí kan tó kó gbogbo wa jọ kọ́ ẹ pé bẹ́ẹ̀ láti ṣe. asitima ìgbé sọ̀láàtù kùsùfù yẹn wọ́n bẹ́ẹ̀ nu àwọn sọ̀lẹ́wàd tó gbé ṣíṣe wọn wọ́n fẹ́ múra gidi. sọláàtì ní tọ́jú rákà méjì gbogbo rákà kọ̀ọ̀kan nínú méjèèjì ó sì ní rúkú méjì méjì a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé allahu akbar a kì suratul fatiha a wà ká sura kan tó gùn bí suratul baqara lẹ́yìn rẹ̀ a rúkú tá rúkú a sì sami allahu liman hamida rabbana walakal hamd a tún a tún bẹ̀rẹ̀ fatiha mi atuka sura mi tó tún gùn bíi al imran ẹ̀gbọ́n náà àtúnṣe rúkú sami allahu liman hamida rabbana walakal hamd gbaná lásẹsẹ wàá lọ sórí kanlẹ̀ àjòkó àtúnṣe orí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtún àdìde wá síraka ẹlẹ́ẹ̀kejì àkè fatiha àtúnka sura mi tó tún gùn kàkébí suratu nisa ezekwe káyà mẹ́wàá o láti bẹ̀rẹ̀ dópin so ẹrù kù sami allah liman hamida rabbana walakal hamd ẹtù ké sátíà ẹtù ká súra mi tó tún gùn tí ó gùn tó nìsá bí súratul maida ẹtù ẹrù kù ẹsẹ̀ wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà náà lẹ́wàá sàtáyà lẹ́sàlámù so pẹ̀lú ògo ọlọ́run nígbà tẹ́ bá fi parí òye oòrùn tó pamọ́ yẹn yóò ti hàn so ìmáàmù wa ṣe kótóbà lọ́dọ̀ apá kan náà olùmọ̀ kótóbà lọ́dọ̀ apá kan náà olùmọ̀ ìkìlọ̀ apá kan pè ní kótóbà apá kan pè ní kìlọ̀ ábà wọn sọ̀rọ̀ tá a nàbí sọ níjọ́ yẹn pé inna shamsa wal qamara ayatani min ayati la yakhsifani li mawti ahadikum wala li hayatihi ẹ sì sọ fáwọn èèyàn bó ṣe pàtàkì pé ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run àti pé tó bá wù Ọlọ́run láti pa wá run bí ìparun náà ṣe dénú tí ó ṣe dénú láì jẹ́ pé àwọn èèyàn fura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún eléyìí ní salatul kusuf eléyìí tó túmọ̀ sí pé àwọn tó bá jẹ́ lè máàmù pàápàá jùlọ lè máàmù lò nílùú kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìmáàmù ṣe síwájú fáwọn èèyàn láti lọ́ọ́ ṣe sọ̀látù sọ̀látù làíd bẹ́ẹ̀ náà la fẹ́ kí ìmáàmù tún síwájú fáwọn èèyàn láti lọ́ọ́ ṣe sọ̀látù kusuf bẹ́ẹ̀ náà ni ìmáàmù náà ni ó tún kó àwọn èèyàn jáde lọ sí musalla làíd lọ síbi tí wọ́n ń ṣe eid láti lọ́ọ́ ṣe sọ̀látù listisqa sọ̀látù tá à ń fi tọrọ òjò so ara sẹ lè máàmù nìyẹn so ńgbà tí lè máàmù bá kó àwọn èèyàn jáde máa lè máàmù ló yẹ kí ó jẹ́ pé irú òní yìí tí kùsùfù bá ṣẹlẹ̀ ìmáàmù ló yẹ kó pé àwọn èèyàn pé kọ̀ọ̀ká pàdé o ní mọ́ṣáláṣí ńlá o ìmáàmù náà ni ó wá síwájú tí ó ṣe sọ̀láàtì yẹn fáwọn èèyàn tó ka Fatiha tó tún ka Suratul Baqara yóò rúkú yóò tún dìde yóò tún ké Fatiha yóò tún ka Ali Imran kótó wá tún rúkú kó tó tún dìde kó tó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò tún dìde yóò tún ké fatia yóò tún ka suratul nisa yóò tún rúkú yóò tún gbé orí sókè yóò tún ka fatia àti suratul maida kó tó wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó sálámù kó tó ṣe kútúbà eléyìí bẹ́ẹ̀ iṣẹ́ tí lè má mọ́ ọmọ ṣe tó kìí dandan ni kókó ké àwọn súrà tá a wí yẹn ṣùgbọ́n bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe nu níjọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe rí tí àwọn olùmọ̀ wa ń ṣe títí dòní ṣùgbọ́n tó náà bá lè ka súrà tó tún gùn míì tó gùn míì dáadáa tí ò tí ò gùn tó àwọn eléyìí tí ò sáfì ní jẹ́ pé bóyá àkànṣe Allahu akbar kí wadduha wal layli idha saja pé à ah, eléyìí bíi tẹ́lẹ̀yìn kọ́ ọjọ́ bó ti jẹ́ náà láti sọ pé tó bá gbà àwọn èèyàn bá ma ní ti ń bẹ lábẹ́ àǹṣe lè máàmù yìí ni tẹ́ bá sì mójútó ẹnìkan ò ní du lè máàmù irú ìta ń tọba mmantọ alábẹrẹ talọ abakọra nù wa irọ́ lásán ọjà bó so jẹ wọn ní sáà lè tajà sáà lè rajà lórí Facebook ẹlẹ́sẹ̀ ẹ nínú lọ́síwájú tó bọ́ mi yẹn láyé sìn ún náà ní íńtánẹ́ẹ̀tì asimakọ ń tajà lórí rẹ̀ lọ́pọ̀ yanturu wọ́n sì ń rajà lórí rẹ̀ lọ́pọ̀ yanturu so islam kìí sì sẹ́sìn kan tó korí bọ́ nú eruku àbí tó korí bọ́ nú eru tí ó gbé kò sí tọkàn ẹ lè rajà ẹ lè tajà láì jẹ́ pé ẹni tí ó rajà àti ẹni tí ó tajà ríra wọn kò sí tó burú mbẹ ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pọ́jà lẹ̀ máa ń rà ọjà lẹ̀ ń tà fúnra yín nítorí pé lábẹ́ òfin ọlọ́run kìí ṣe condition tí máa jẹ́ kí contract ara àtàtà kó lè lálàáfíà ó ní pé kémi àtẹni tí yóò tajà fún mi kárìíra wa kájọ jókòó síbi kan náà nà kótó di kpówó yẹn wọ̀ lódodo albayya'ani bil khiyari ma lam olùta àti olùra ayé àti sẹ̀sá wà fún wa pé ń rà ma àbí ń tà ma lópin ìgbà tí wọn bá ti túká àti pé lódodo yìí tá a tún sọ onígbé àtàfàrùkù bil abdani la bil aqwal yẹn pẹ̀lú ara ni kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni kó jókòó ìwọ ti lọ èmi náà ti lọ ìgbà náà ń tà jọ ra yẹn kò sáyè láti pé option kan ìràmá so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Islam ò tako káyé pé bóyá wọ́n ń tajà èmi náà fẹ́ rajà látòkèèrè láti jọ ta fúnra kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n a sì mọ̀ pé lábẹ́ òfin Ọlọ́run náà kò tún sí tó burú pé mo rajà ìwọ náà tajà ìwọ tí ì rówó èmi náà tí ì rọjà àsìgbàpá ti ta àti rà torí pé a ti mọ̀ yín pé ìwọ lè rà kọjá yìí pé ọjà lọ gbà ó tí ì rówó san èmi sì lè ta kọjá pé owó ni mo gbà ní tí ìrọ́jà kó lẹ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m eléyìí ti ẹ tó ra bẹ́ẹ̀ ọ̀ ẹ̀jẹ̀ wọ́n ra ó tí ì rówó san wọ́n san owó ń gbà báyìí ó sì ń tó burú mbẹ́ẹ̀ so ṣùgbọ́n ẹ̀ máa pẹ́ ni tó tà kò ní gbé ọjà kalẹ̀ kó tó rówó àbí òye wa àtijọ́ rà á lórí íńtánẹ́ẹ̀tì òun náà ti gbà kó ń tà bọ́tà fún ọ ní àkáǹtì rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ti san tó bá ti rí pé ó ti wọ́nú àkáǹtì wọ́n kọjá ránṣẹ́ sáàsì máa pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ buying and selling transactions ń ṣẹlẹ̀ láyé nìsí ẹ rà wọ́n làwọn tà fún yín tẹ́ bá ti kó wọ́n ránṣẹ́ èkó gan níìsín wọ́n wà ń lẹ̀ yìí ọjà rẹ tó ń ta ó nídìí kan lọ sí kò má ní gbogbo ìgbà náà sọ̀rọ̀ kọ́ àyìn tí ń kọjá fún ọ tó ń rajà lọ́dọ̀ wọn tó bá ti sọ pé tọ̀ mo ti fi five hundred thousand ránṣẹ́ náà àkáǹtì o ọjà báyìí báyìí báyìí lẹ́kọ̀ọ́ ránṣẹ́ sí mi àbí ẹ̀kọ́ ni so àwọn náà ti sọ pé tọ̀ tá a bá ti rí tó má ti fún wa ní alert ọjà ń bọ̀ so kò sí tó burú bẹ́ẹ̀ nù fẹ́ǹsì sinna lópin ìgbà tó bá ọjà lẹ́ ń tà fúnra yín ọjà lẹ́ ń rà kéṣowó sẹ́wọ̀n kọ́kàn tún àtẹ̀tún ṣe lórí íńtánẹ́ẹ̀tì náà kí lẹ́yìn pè náà rí ẹ eh? forest so eléyìí sẹ́yìn mọ̀ pé owó ni eléyìí ọ̀tọ̀ ní ẹ̀sìn Islam torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé adhahabu bi adhahabi riban illa mithlan bi mithl yadan bi yad walfiddatu bilfiddati riban illa mithlan bi mithl walyad bilyad so àìta owó ká fi ra owó kódà kó tó owó oríṣi mi tó bá pé owó oríṣi kan náà ni rìbá ni àfi kó jẹ́ pé give me and take kó sì jẹ́ pé iye tó mú wa lèmi náà fún ọ wọ́n mú one thousand naira wá odidi ká wọ́n fẹ́ fi gba chẹ́ńjì chẹ́ńjì tí ń fún ọ náà ọ gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú one thousand naira hand to hand. فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم فبيعوا كيف شئتم ìdàgànà yẹ́dàn bíẹ̀dì nísìnyí dọ́là lọ́sẹ̀ fi ra náírà kò burú àmọ́ tó bá gbé hand to hand wọ́n gbé dọ́là kan wọ́n fẹ́ fi gba hundred and sixty náírà náírà yẹn pọ̀ ju dọ́là kan lọ kò sí tó burú mbẹ́ àmọ́ kọ́sá ti jẹ́ hand to hand so ìwọ́n á fẹ́ máa ṣe business kan lórí internet owó ni kìí sì ṣe pé ìwọ gbà èmi náà gbà eléyìí nǹkan tọ́nu òfin ẹ̀ lọ́wọ́ rìbá ni ẹ wá ní gbogbo ayé ń ṣe ṣé mùsùlùmí wá ní gbogbo ayé tí gbogbo ayé náà bá jẹ́ mùsùlùmí sọ gbẹ̀sìn wọn yé ní irọ́ lásán ẹ wá nípò wo làwọn àlìjáná wà àwọn náà wọ náà ní ètò bá lẹ́tọ̀ọ́ sí nánú wa ètò bá lẹ́tọ̀ọ́ sí àlìjáná wà àlìjáná laqad haqqal qawlu minni la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in àdéhùn ọlọ́run ti síwájú pọ́n ó iná jahannama pẹ̀lú àwọn àlìjáná àtàwọn èèyàn lápapọ̀ inú nálẹ̀ ti sọ pé ìbílísì ọmọ àṣẹ kútúbà sínú òní jò ní gbogbo kútúbà tá a ní ṣètò àná òsè o nínú nání sínú òní jò pẹ̀lú pé náà ń jò náà ni wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú pé náà ń jò náà ni wọ́n máa sọ̀rọ̀ náà ní kí ni kábà àṣàlàyé ti Sheikh Ibn Uthaymin tó sọ nípa fọ́tò kìí ṣe ti Sheikh Ibn Uthaymin sọ nípa fọ́tò lọ́jà kí lànà Nabi sallallahu alaihi sọ nípa fọ́tò ọjà ìbùsùn jẹ́ òun sọ yìí pé tó bá pẹ́ ya fọ́tò nítorí pé ẹ fẹ́ máa fi ṣèrántí ni ó ní ọ̀dà lọ́dọ̀ tó òun náà wàá ṣàlàyé títí kọ̀ mọ́bi tí ó ti sí wípé ah, èwo láàpẹ̀ wọn ṣe nítorí ìrántí èwo láàpẹ̀ wọn ṣe nítorí ìrántí ẹ mú fọ́tò kan wá tí wọ́n yà nítorí pé kìí ṣe nítorí ìrántí sí fọ́tò lẹ̀ mara pásítọ̀tù àbí id card èwo ni fọ́tò tẹ yà láyé tí èso nítorí ìrántí torí àbí ta'adúrú tasawúrì imkani wuqu'ihi káfíń bó ti ṣe láti lè ya bó ṣe rọrùn pé tó ó ti tó láti pé yẹn ò ṣe déédé wo pa lè mú bí ìtọ́ fẹ́ fi sára passport àbí id card fọ́tò wo mí ni wọ́n yà tí èsì torí ìrántí nígbà tí a fi ṣe kíní báyìí àyè ilé yìí o àbí ẹ̀kọ́ níjọ́ tí lágbájá ń fírídọ́ọ̀mù lélẹ́yìí àńjọ ìyàwó lágbájá ni èwo ni wọ́n yà tí èsè nítorí ẹ̀ kò sí torí ẹ̀ ń tànà bí sọ lọ́jà yìí ṣe ń tàfà kan sọ mo rò pé yé wa torí pé ẹni tí máa ń wọ́nà láti sá ìní ọmọ ẹgbẹ́ afárọ̀ ṣèbí ṣéwù ṣéwù kan lélẹ́yìn náà náà ṣèwúkúlù Islam ṣé ṣèwúkúlù Islam kùránì wa ni àbí súnà torí a bàbá yẹn púpọ̀ ṣùgbọ́n a òdodo jù wọ́n lọ wọ́n lẹ́nìkan ya fọ́tò ó láya fọ́tò lòun sóun lè máa yàwòrán tí ò sẹ́mi rárá rẹ̀ dáadáa dáadáa bí kò lọ wá pàtàkì tó dáa l'Ógbómọ̀ṣọ́ land kò ya fọ́tò rẹ̀ kò pèsè ẹ̀ máa bi tẹ́lẹ̀ yìí wà so táwọn ẹni tó fẹ́ rìnrìn àjò afẹ́lajú tí wọ́n bá wọ̀ bí wọ́n wàá bọ̀ pé gbogbo etí ẹ̀yà yìí ẹ̀mú adébẹ̀ ẹ̀mú adébẹ̀ eléyìí ẹ̀gán àrísìkì ni ó sì kó wọn dá ó chájì so ibi tó dùn kan ti ń sàn masha allah la quwata illa billah tí gbogbo lẹ́bẹ̀ tó tó green kò yà sọ́tò rẹ̀ lọ ṣé láǹdì yìí náà ni bẹ́ẹ̀ ni láǹdì yìí náà ni kó kó wọn lọ bẹ̀ tẹ̀rọ eléyàn kò sí tó burú ń bẹ̀ wọn á ní sọ lè yà àwòrán èèyàn kó wọn gé orí rẹ̀ dáadáa ó lè yà àwòrán èèyàn kó wọn má yà orí rẹ̀ má kò sí tó burú ń kò sí tó burú torí torí bá ti kó lára fọ́tò kò sí wàhálà. wọn á ní student lòun tó máa pèsè ìyàwòrán nǹkan abẹ̀mí ni wọ́n fún nǹkan bóòlù wọn ti ṣe àwọn ò lè sọ pé rẹ jẹ àmọ́ àsùtún lè gbà ẹnu ọ̀ràn ká sọ fún ọkọ takùtọ̀ lọ ọlọ́wọ́n kọ́ ọ máa ṣe. bá ya àwòrán wá yìí ara kórí ọ̀dá dúró lọ́tọ̀ kárọ̀ ọ̀dá dúró lọ́tọ̀ kò sí wàhálà ó tún máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ ṣé wò ó rí fọ́tò tó tó rí dá dúró lọ́tọ̀ ó sì wá ya wọnú rù pé kíni wọ́n ní kọ́ ya èrè kọ́ gbẹ́ èrè ṣé èrè lọ sọ ni ah eléyìí àdánwò ni o ọ gbọ́dọ̀ gbé èrè o gbogbo bí ti lè wù lórí má gbẹ́ èrè àfi dá má gbà kọ́ gbẹ́ dọ́rùn láì sórí kò sí wàhálà mi. lẹ́yìn náà àwọn skul yẹn kí wọ́n lọ bì kíáfù ni ẹ̀kọ́ nínú èrè gbígbẹ́ irọ́ lásán èyí ń dà gẹ́gẹ́ bí kándù tá a máa ṣe èyí ń dà gẹ́gẹ́ bí gbogbo nǹkan nàìjíríà tó ti dórí ìsáná made in China pàápàá àwọn university technology ẹ̀yin lọ́yẹ̀ kẹ́ ẹ̀ tètè dé sokoto yín kiri kọ́mọ́dì yẹ̀rì máa ń dì nínú tó yẹ àbí ọ̀yẹ́ bẹ́ẹ̀ ni wàhálà ọ̀yẹ́ kò dé àìmọ̀ fákítìrì lọ́yẹ̀ kárí yunifásitì pàápàá irú LAUTECH yìí department yìí àwọn ṣe fákítìrì àwọn eléyìí department yìí náà àwọn náà ṣe fákítìrì wàhálà ẹ̀ wá dúró orí tí ọmọ wọ̀lú tí wọ́n kó tirẹ́là wá kó àwọn tẹ́ máa ń produce bíi tèrè kọ́ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan bẹ̀rẹ̀ nǹkan kan nínú ìjọsìn pẹ̀lú kárí wọn á fi kárí mi bá a lọ bí kọfẹsì sọláàtù dọhùr kárí mi rákà kínní kárí mi rákà kejì wọn á dé rákà kẹta ní a'udhu billah torí ọlọ́mọ lọ́yẹ kọjẹ́ bóun ni kòtàtù sọláàtì ṣe kò ní ládà kan nínú rẹ̀ torí gbogbo ìjọsìn tí ó bá ti ṣe é fọbẹ bù tí kárí mi bá ti wọbẹ ẹ máa bàjẹ́ tán ni sẹ́sìn máa pé sọláàtì àlẹ́ pé wọ́n gba méjì bí méjì bá tiẹ̀ sọnù kí méjì ó kù kò kú kankan. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا اسمع كيرو ريبو غان أتي بيري صلاة كيرو ريا أو أداني ميجي لو آه القيامة من بي أتي باجي أوكي ètò burú jù ni pé sọláàtì yẹn rìyà ti bàjẹ́ kárí mi ti bàjẹ́ ṣé àwọn àtúntúnṣe ni ò ní túnṣe àṣesòfò kò sì sáyè nínú òfin ṣẹ̀rí àgbékò tó ṣe torí pé àìsè sọ láti kan náà lẹ́ẹ̀mejì lójúmọ́ torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ sọ̀ra fún kárì mi àwọn olùmọ̀ wa ni tí wọ́n bá fẹ́ bọ́ lọ́wọ́ kárì mi pàápàá jùlọ ńgbà tó máa ń ṣẹ̀sìn ká kún pé gbogbo ẹni tí máa ń rí ọ lásìkò tó ń ṣe sọ láti rìn èrè ni wọn ògiri ni wọn sẹ́wọ̀n pé akramakumullah nínú yàrá wa tá a máa ṣe sọ láti tó giri mẹ́rin yí wa po tí ó sì ṣẹ́dọ̀ ọlọ́run mi bẹ́ẹ̀ tá ló fẹ́ ṣe kárí mi sí kò sí torí pé wọn ò ríran wọn ò wọn ò gbogbo ẹni tí máa ń rí ọkùn tí ń lọ tí wọ́n máa ń bọ̀ ọkà ọkùn pé ewé latẹ́gùn gbé bẹ́ẹ̀ ni tọ́ọ̀ bá ní bẹ́ẹ̀ yóò ṣòro kó tó ẹ̀hẹ́n mutahhar olẹ́ni tọ́lọ̀ ń fọ̀mà màláìka nù la yamassuhu illa al-mutahharun ṣùgbọ́n èèyàn báyìí dá tatahharna ní ìgbà tí wọ́n bá wẹ̀ èèyàn máa ń tatahhara ni èèyàn ṣe èèyàn kì í ṣe mutahhar so àwa ti wá fọ̀rọ̀ àwa mọ́là tó ní rùn àfọ̀rọ̀ àwa mọ́nìdọ̀tí tó ní sí lára wa torí ẹ kẹ́nìkan sọ pé àbí ah, tèmi kọ́ rìyá ẹ irọ́ ọ̀ntara ẹ̀jẹ̀ irọ́ lásán irọ́ irọ́ bastard so nítorí di eléyìí kó o lè bá a bọ́ lọ́wọ́ rẹ̀ ìwọ máa kà á kú pé gbogbo ẹ ti ń rí ọyún gẹ́gẹ́ bí ògiri ni o sì ní mà pọ̀ giri ló yí ọgbọ́n kọ́ ọ sọ pé ẹ̀yin ògiri ẹ̀rí mọ̀ sí kí fati ẹ̀yin ògiri ẹ̀rí mọ̀ sí pé kíni wọ́n sọ pé orí rẹ̀ fẹ́ máa dàrú so bẹ́ẹ̀ lọ́mọ wo pé gbogbo ẹni tí ń rí ọ bí ìgbà tí ò sẹ́mi lára wọn ló sì lè máa ló sì lè rí díẹ̀ síkíọ̀ nínú ìjọsìn tó gbélé ayé sí wá sì máa wo pọ́lọ́mọ bá wọn wájú ẹ̀ torí pọ́lọ́mọ bò ní yé wu ẹni tí ń ṣe sọ́lẹ́ à lópin ìgbà tí ọba ti wọ̀ tún wò sí tó bá ti wọ̀ tún wò sí ọlọ́run bó gbójú rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ wá sì máa wọ pálí jẹ́ náà ní lọ́wọ́ tún rẹ̀ iná ní lọ́wọ́ sí rẹ̀ gẹ́gẹ́ báwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lì ṣe máa ń rò ní tí wọ́n máa ń ṣe sọ́lá nínú ìrìyà yìí ṣe bá tọ wọn níbo làwọn ṣe túbà ọ̀pá kárí mi ti ni torí pé èèyàn lálìjáná tí ó fún wa kò sì níná tó lè fi dẹ́rù bà wá kí ara fẹ́ máa ṣe ń tà ń ṣe èèyàn sí gbogbo níta bá fẹ́ ṣe lẹ́sìn torí ta láàmà ṣe torí ọlọ́run mímì àwọn ò retí kẹ́nìkan yín wa torí tó bá ti retí kó yín ọ ní ti máa bá ṣe jẹ́ náà torí ẹ̀ sí máa bá ṣe jẹ́ lẹ́yìn ìgbà bá ṣe àbí gbàtà máa ń ṣe nìkan ló lè bàjẹ́ sósì lè bàjẹ́ ká tó ṣe assignment àwọn ta ni wọ́n dáhùn rẹ̀ lóṣù tí ń bọ̀ rìyá ṣé ká tó ṣiṣẹ́ ó lè ba ṣẹ́ jẹ́ àbí gbàtà máa ń ṣiṣẹ́ nìkan ló lè ba ṣẹ́ jẹ́ ṣé rìyá sì lè ba ṣẹ́ lẹ́yìn gbàtà bá parí ẹ̀ eléyìí ń fẹ́ wà kí ẹ kọ́ lórí rẹ̀ ọ́ wọ àwọn tíra àmọ́ kó àwọn ọmọ lè kí o wá pọ̀ nbí báyìí sọ́ hmm, assignment lè kí o nù nǹkan tí rìyà ọ̀nà mẹ́ta yẹn ẹ̀sùn èwo ló lè ba sẹ́jẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn wọ́n ní tọ̀ ńgbà tẹ̀sán òkè lókè làlùjánnà wa bóun ó sì gbé wa gòkè no àní kìí ṣe wọn ló ṣe wọn ò mú wa ṣe ni nítorí jẹ́ pé wọ́n mú yàn ṣe ni sọ ní ìdìwádìí kò ní ìdìwádìí wọ́n sá ti máa retí jọ́gbìndà òkè yàrá. bó làwọn ọmọ anáná ó sì lọ wọn máa retí jọgbìn dàlùkìyàmù wọn ní gbogbo nǹkan ní ọparẹ sálìjẹnà àti nánà onipari kọ parẹ́ kò ní parẹ́ wọn ń bẹ nínú nǹkan tí ò ní ni pé kígbe dàlùkìyàmù tó dé wọn ní wọn lè yàn ṣe zina ọwọ àtúbà láì yóò máa bẹ lábẹ́ pé bọ́ba ṣe wọ ọlọ́run lọ́lọ́run ọba ọ̀sẹ̀ kódà nínú àwọn ìyà tí ń bẹ fáwọn tí wọ́n ṣe zina láyé tí wọ́n bá ti jìyà rẹ̀ èsì astaghfirullah lásán kọ̀ọ̀rán tó o bá ti jìyà rẹ̀ láyé nínú rẹ̀ ni pé tọ́lọ́run bá fi ọ́ sí ná ẹgbàá ná ni làwọn máa jẹ yàtọ̀ síná tí ó tún máa jó wọn gbá sọ̀rọ̀ wọn tí wọ́n bá wọn tí wọ́n tún bẹ nínú àdògán àdògán náà tí kò gbogbo ń zìnnà jọ ẹ mọ̀ pé àdògán àbàmì kọ́nà ọ̀dà kọ́kọ́ sànù kí lè wọ́n á rí gbà mẹ́ kí lè wọ́n á rí gbà nù zìnnà gánà rí kí ni ń dùn máwọn ọ̀daràn wàláì wọn ò rí nǹkan kan gbà bẹ irọ́ lásán ọjọ́ lọ fẹ́ yà wò torí ẹ ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé ó ti ó ti rì ká ó ti pẹ́lẹ̀ wọ́n ń bá wọn sọ jẹ́jẹ́ lágbolé wọn ọ̀gbọ́ ojú yóò sì mọ òwòkú wọn ojoojúmọ́ ni sá sọ̀rọ̀ àwa lójú ni wọ́n lọ mà bá fọ́ra rẹ lójú ọ̀fọ̀ aláìfẹ́ kan ṣe ẹ mọ̀ kó tiẹ̀ kọ́ fẹ́ yàwó ti pẹ́ agbáńtarẹ ọ̀n kàn dàgbà dànù because ẹni tó bá ti lè ṣe sùúrù fẹ́ yàwó ìbàjẹ́ ó dínkù láwùjọ kó síranù tó lè rí tí ó wù ọ́ wàláhì torí de eléyìí ọ̀dọ̀ wọ wa o bákan náà wọ́n ní sí ọ̀takùrọ̀ àwọn gbórí afárá lágbà lọmọ náà gbàgbọ́ sínú náà wọ́n tún dà wọ́n wọ náà kò sí ntọ́kàn wọ̀ kọ́ takora wọn àmọ́ kò tún sí ntọ́kàn torí pé ìwọ kọ́ ló ṣe wọn ò lẹ́ẹ̀ dára yín wọ́n dà yín ni sọ àwọn ẹlẹ́lẹ́ ẹ̀hẹ́n wọ́n máa retí jọ́gbìn dàkẹ́ àwọn sátìmọ́ abẹ́lẹ́ pé wọ́n mọ̀dọ́ máa ná ètò jáde nù béèrè ni. àmọ́ sí yẹn ọjà abẹ wọ́n tún wá dà wọ́n kó sí ìtọ́ta kura wọn kí ló burú pé lẹ́yìn ìgbà tí wọ́n já abẹ tí wọ́n tún wá dà wọ́n wọ́n á da kálukú lọ sílé rẹ̀ nínú iná mo rò pé yé wa kálukú ti já wọ́n wọn jọ inú rẹ̀ lẹ́tù wà báyìí o ọ̀yà sáfù ẹ̀ ń sọ báyìí inú sókè ni tó takora mẹ ètò ọjà késerú àwọn béèrè ètò ọjà ni pé ọlọ́run dákun má jẹ́ àṣẹ kíni má jẹ́ àwọ̀nà ọlọ́run má jẹ́ káwọ̀nà o ọmọ àlìjáná ni kọ́lọ́n ò ṣe wa o ọlọ́run kó ṣàánú wa ká kú kó ṣàánú wa nù sáré wa kó ṣàánú wa jọ gbé dàlùkìyàm subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu